kejì pa ìfẹ́. ọ̀yẹ̀kú pàlàbà ipa bó adéwáfẹ́sìn ti sọ̀kọ̀ òréré wọ́n ní kẹ́sìn orúbọ nítorí òréré aya rẹ̀ ìpín àìṣẹ́bọ àìtùkèṣù òréré ṣe bí ọ̀lọ́ rámirámi àlọ́ rámirámi la rí o àwòrán òréré kíjì pa ìfẹ́ ẹ̀kọ́ làbà ìgbédè o mo ní pẹ̀rọ àkókò pẹ̀rọ sọ́lá bẹ̀bí ọmọ ogun tádé kíjì pa ìfẹ́ lélẹ̀ yìí o òbùrù bájì gan òbùrù bájì gò. ẹ kìlọ̀ fún ẹ kìlọ̀ fún o ẹni fẹ́ gbà kàtà lọ́wọ́ àkìtì o ẹ kìlọ̀ fún. agbára gbára gbàkúgúgún ìgbẹ́nẹ̀kẹ́ sinimá tá a wí lélẹ́yìí ah! dọ̀tún látọwọ́ sensational tóyàn ìmàkù kíjìpá ìfẹ́ kíjìpá ìṣẹ̀lẹ̀ odidi ọdún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la fi yà adébáyọ̀ tìjàní award winning director ló tún direct yẹ starring ọdúnladé adékọlá tóyàn ìmàkù múyìwá adémọlá bímbọ akíntọ́lá kọ́lá òyewọ̀ ronke odùsànyà kúnlé afọ́ọ̀d dúpẹ́jáyé sinmi àfíìsẹ̀yìnlá shafkat shafi súnkànmí ọmọbọ́láńlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun kíjìpá ìfẹ́ kíjìpá ìfẹ́ lélẹ́yìn it is irresistible.